admission admission admission. bísí bisimilahi rahmani rahim. gẹ́gẹ́ bí a ti mọ̀ pé ẹ̀kọ́ làgbà ìmọ̀ ló láyé ní darussalafiya school ìbàdàn nàìjíríà fi ń pè wá láti wá forúkọ àwọn ọmọ wa sílẹ̀ fún ẹ̀kọ́ kéwú àti ìwé tí a mọ̀ sí kéwúkéwé ní abala ẹ̀kọ́ kéwú ìtìdà iyá ìdàdíyá àti sànàwíyà monday to thursday ní full time láti aago mẹ́ta àbọ̀ sí aago mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́ part time ní saturday àti sunday láti aago mẹ́jọ àárọ̀ sí aago kan àbọ̀ ọ̀sán saturday àti sunday ní tàbí Quran memorization ìyẹn tàfíìs tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà ni ètò ẹ̀kọ́ yìí wà fún bójẹ́dé tàbí boarding ètò ti wà fún ní abala ti western education àní crèche nursery primary àti secondary classes Daru Salafiya School Ìbàdàn Nàìjíríà wà ní nọ́mbà AA seventy two Àwòwò Apẹtẹ Muslim Ìbàdàn àti Jigan off Akanran road ọ̀nà àrà Ìbàdàn lábẹ́ ìdásílẹ̀ Sheikh Rasheed bun Mustapha Asalafi Abu Ibeji ẹ sì lè kàn sí wọn lórí Mustapha farasheed eighteen eighteen at gmail dot com tàbí kẹ́ẹ̀pè zero eight one one zero six three nine three six six àti zero eight zero five four five six zero five four seven fún ọjọ́ ọ̀la tó péye darussalafiya school ìbàdàn nàìjíríà tó jẹ́ kéwúkéwé òun ló yẹ ká máa lọ. إن الحمد لله نحمده ونستعينه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 wa kulla bid'atin dalalah wa kulla dalalatin finnar adúpẹ́ fún Allah subhanahu wa ta'ala ọba olówó wa ọba ẹlẹ́dàá wa ọba tí ó fi ìṣọ́ ẹ̀ tó fi ń ṣọ́ ẹnìkọ̀ọ̀kan wa ọba tó ṣe ìsìláàmù ní ẹ̀sìn fún wa ní ẹ̀sìn àsìnlà tó sì ṣe ní ọ̀ranyàn fún gbogbo ẹ̀dá ká máa fi jọ́sìn fún un adúpẹ́ o ọba tí ó fi wálẹ̀ lórí oore ó fi wálẹ̀ lórí dáadáa ìkẹ́ àtìgẹ̀ kó bá níbi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àti gbogbo àwọn sàbí ànábì àti gbogbo àwa mùsùlùmí náà pátápátá lórí ilẹ̀ ayé tí à ń fi ìlànà wa à ń fi àdìsọ́kàn wa à ń fi ìṣesí wa à ń fi ìhùwàsí wa àfi ń tẹ̀lé ti ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam mò ń fi àsìkò yìí kí gbogbo wa náà ìgbé ṣe dáadáa la wà ṣe àlàáfíà la wà àlọ́wọ́ gbà ní ìjọsìn fún ẹnì kọ̀ọ̀kan wa o ààwẹ̀ tí à ń bá lọ wẹ́rẹ́wẹ́rẹ́ yìí náà à ń Eh, ó ti ń parí lọ náà nù àbí Allahu Ta'ala kó jọ̀ọ́ kó fún wa gbàdélẹ̀ kó dẹ̀ gbà níjọsí fún wa o salamu alaykum wa rahmatulah wa barakatu. eléyìí náà ni apá kejì ọ̀rọ̀ tí mò ń bá lọ ẹni tí ó bá ti gbọ́ apá àkọ́kọ́ ó gbìyànjú láti lọ gbọ́ torí pé mi ní padà síbẹ̀ mò ń bá lọ ni àwọn tó ipa bá mísì ẹ̀ àbí ẹ̀ sì ṣe ń gbọ́ fíkìrì ìsìláàmù yìí ètò àgbọ́yé ìsìláàmù yìí fún ìgbà àkọ́kọ́ ni lórí rédíò yìí àǹfààní wà fún yín láti pé kẹ́yìn náà gbọ́ kẹ́ ẹ tún gbọ́ àwọn míì náà tí mo ti ṣe lórí rédíò eléyìí àbáwọn rédíò míì náà màá fún yín nọ́mbà yìí ẹ ẹ sèfù sórí fóònù yín lórí whatsapp ni o kì í ṣe kíkọlù lórí whatsapp ẹ bá ti sèfù ẹ ẹ chaàtì nọ́mbà yẹn ẹ ní kí wọ́n sẹ́ǹdì àwọn líǹkì tí ẹ ti rí àwọn lectures yẹn gbogbo lecture tí mo ń ṣe ẹnìkan sẹ́ǹdì ẹ̀ sí wọ́n sẹ́ǹdì ẹ̀ sí tẹ bá ti click ẹ̀ tẹ́ ẹ wọnú wọn ẹ bá gbogbo àwọn lecture wa ń bẹ inshallah ta'ala zero eight one one zero six three nine three six six ibi tí mo á dé òun ni wípé àlàyé tá à ń ṣe lọ òun náà ní nípa àwọn ẹ̀ṣẹ̀ tá à ń dá ẹ̀ṣẹ̀ wa ti pọ̀ jù ah ó ti ní agbára jù ẹni tó bá ní ìbẹ̀rù Allah tó máa agbára Allah ẹ̀rù máa bà á pé tí ìyà bá sọ̀kalẹ̀ báyìí yóò máa jẹ gbogbo wa ìyà ẹ̀ṣẹ̀ wa yìí ti pọ̀ jù àwọn ẹ̀ṣẹ̀ wa ti ń gun sánmọ̀ ń lọ ó pọ̀ gan-an ju ìjọsìn wa ti ń gun sánmọ̀ lọ ẹ̀rù wa ń bà mí ẹ̀rù ń bà gbogbo àwọn ẹni rẹ pé tí ìyà bá dé fáwọn nǹkan yìí kèé mà ṣe àwọn tó dáràn nìkan ní oúnjẹ gbogbo ni ó mọ̀ láàmọ̀ pín bẹ́ẹ̀ kálọ̀kójọ kó mọ̀ sọ ìyàkalẹ̀ lé wa lórí o èyí tó ti sọ̀kalẹ̀ lé wa lórí tá à ń bá yìí náà dákòójọ kó là wá ń bẹ́ẹ̀ o àwọn ìwà ìṣẹ́ yìí ti pọ̀ jù ìwà zìnà zìnà ṣíṣe kò jẹ́ nǹkan kan lọ́dọ̀ wa mọ́ irọ́ pípa kò jẹ́ nǹkan kan lọ́dọ̀ wa mọ́ àbòsí ṣíṣe kò jẹ́ nǹkan kan lọ́dọ̀ wa mọ́ ká dín òṣùwọ̀n kù òṣùwọ̀n tá a fi ń tajà ẹni tí ń fi ọ̀pá wọn tiẹ̀ ẹni tí ń fi kóńgò wọn tiẹ̀ ẹni tí ń lo skéèlì ẹni tí ń lo mítà ẹni tí ń ro kinní kan ká dín kù ká jàǹbá ẹni tá a fẹ́ tajà fún kò jẹ́ nǹkan kan lọ́dọ̀ wa mọ́ ká parọ́ fún ẹni tá a fẹ́ tajà fún ká sọ pé ọ̀ríjínà ni táwa náà sì mọ̀ pé ọ̀ríjínà kọ́ kò jẹ́ nǹkan lọ́dọ̀ wa mọ́ kò jẹ́ anything lọ́dọ̀ wa mọ́ àti kà sí àṣà àti ìṣe àti kà sí nǹkan tó tọ́ gbogbo nǹkan yìí sì rèé ìbínú aláwọ̀ ni máa ń fa ìbínú aláwọ̀ ni máa ń fa ká àbándàn àwọn ọmọ tá a bí ká má tọ́jú wọn ká àbándàn ìyàwó tá a fẹ́ ká má tọ́jú wọn bí sẹ̀rí àti fẹ́ àká sí anything mọ́ ká parọ́ mọ́ èèyàn ká parọ́ ká tako ni kò jẹ́ nǹkan kan lọ́dọ̀ wa mọ́ ìmúdúkìá onídúkìá mọ́tẹ́ni kò jẹ́ anything lọ́dọ̀ wa mọ́ gbogbo àwọn ìwà ẹ̀ṣẹ̀ yìí ó burú jáì gan-an ibi tí mo wá dé lè tó lọ ni pé alimami ibn al-qayyim al-jawziya rahimahullahu ta'ala wọ́n ní usulul ma'asi thalatha wọ́n ní nǹkan ìpìlẹ̀ fún ìmọ̀ dẹ́ṣẹ̀ nǹkan mẹ́ta náà ni máa ń fà á alákọ̀ọ́kọ́ ni alikiburu motomoto ìgbéraga ọ̀pọ̀lọpọ̀ tí ń dá àwọn ẹ̀ṣẹ̀ kan lónìí ìgbéraga ló sún débẹ̀ tẹ́lómi bá ti ní owó tó ti di gbajúmọ̀ tó ti ní mọ́tò ìdókù ni pé kó gbé ìgbéraga wọ̀ ìgbéraga ó gbé láti máa yapa àlọ́ o ìgbéraga ó gbé láti máa yapa ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam bọ́ọ̀ ni ó ṣe gbé yóò wò pé ah gbajúmọ̀ lòun náà ah ṣé wọn gbọ́dọ̀ mọ̀mọ́ ríhun láwọn pátì wọn gbọ́dọ̀ mọ̀mọ́ ríhun lóde ìràwọ̀ wọn gbọ́dọ̀ mọ̀mọ́ ríhun lóde òṣùpá wọn gbọ́dọ̀ mọ̀mọ́ ríhun lóde iná àwọn gbọ́dọ̀ máa lọ ni kó máa náwó bí ẹlẹ́dàá ààyè títí gbọ́ pé adúrò òun òun ní ọtí tóun mu ọtún ti ń gbọ́ pé adúrò òun ìyàwó tóun fẹ́ sílé ọ̀tọ̀ ni full housewife ọ̀tọ̀ ni lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ ìgbéraga ló gbé mọ́tòmọ́tò ló gbé ló fi ń dẹ́ṣẹ̀ yẹn Ibn Qayyim ìkànnà àfàsùn náà ni wọ́n ní nǹkan àkọ́kọ́ nìyẹn tí máa ń gbéyàn dẹ́ṣẹ̀ níwájú Allah téèyàn bá ti ríra ẹ̀ ipò ti wà ipò kan ìwọ tó wà ní ipò kan bí wọ́n fi ọ jẹ nǹkan kan wọ́n fi ọ́ sípò kan ó bá parí o ìgbéraga wa dé ó wá ń yapa lọ́wọ́ bó ṣe wù ọ́ ó ń yapa ànábì bó ṣe wù ọ́ ìgbéraga wa dé ìgbéraga ni máa ń múyàn dẹ́ṣẹ̀ téèyàn ò bá ti control ara ẹ̀ sẹ́mi pé ìgbéraga náà ló ba ayé ibilis shaitan sẹ́mi pé náà ló jẹ́ kó náà yapa olúwa rẹ̀ ìgbéraga náà ni sẹ́mi pé gbà tí Allah subhanahu wa ta'ala tó pa láṣẹ tí Allah dá nàbí Adam Allah wá sọ fún àtàwọn màláìka torí pé ṣàìtàn àlìjọ̀nú lòun tiẹ̀ àwọn màláìka ọ̀tọ̀ làwọn ṣùgbọ́n wọ́n jọ ń gbé papọ̀ náà ni Allah wá pa gbogbo wọn láṣẹ àti màláìka àti ṣàìtàn Allah ní usjudu li Adam ọ̀ya gbogbo yín ẹ kí ànábì Adam kẹ wólẹ̀ fún Allah ní gbogbo wọn dẹ̀ ṣe bẹ́ẹ̀ illa ibilis abba wastakbaro ṣẹ́tìrì báyìí Allah àyàfi ìbílísù alọ́ni wà stakbarọ̀ ó ṣègbéraga alọ́ni wà káánà minal kafirin òun sì sọ́ di kẹfìrí straight bẹ́ẹ̀ àjẹ́ pé ìgbéraga mọ́tòmọ́tò téèyàn ò bá kọ̀ǹtró ara rẹ̀ ìwà nípò ìwà nínú ọlá ó ti jẹ́ nǹkan kan nú ayé ìmọ̀ ń múyàn láti yapa lọ́ọ̀ láti yapa ànàbì wàláyà àìmọye lomi tó pé kò kírun ah, yóò ní aṣọ tó ń wọ̀ yìí ah, tó bá ń kírun ní ìsìn báyìí gbogbo àkàǹtì ń mú padà ni tóun bá ti ń forí kanlẹ̀ tóun bá ti ń rùkú àwọn aṣọ òun máa ń rún aṣọ tóun ti fẹ̀gẹ́ sí sẹ́tí pé ìgbéraga ti dé ìgbéraga ló fà á ìgbéraga ìmọ̀ ń múyàn yapa lọ́ọ̀ ìmọ̀ ń múyàn yapa ànábì téèyàn bá ti rẹguléètì ara ẹ̀ Ibn Qayyim àfáàwà Ibn Qayyim wọ́n ní nǹkan àkọ́kọ́ nìyẹn nǹkan ẹlẹ́ẹ̀kejì ó ní ojúkòkòrò ojúkòkòrò ló kó bá ẹlòmíì tó fi ń yapa lọ́ọ̀ tó fi ń yapa ànábì ojú kòkòrò ni zina tó ń ṣe ìyàwó tó ní sínú ilé abẹ́rẹ́ ò yàtọ̀ sí èyí tó lọ ń bá ti zina yẹn náà ojú kòkòrò ní dààmú ẹ̀ owó olówó tó ń ṣe four one nine kí ló tó o máa ṣiṣẹ́ tiẹ̀ kó o máa ṣiṣẹ́ halal kó o máa rówó ìwọ tó ń ṣe yahoo tó ń gbowó olówó lọ́nà ẹ̀kọ́rọ́ lọ́nà ẹ̀tàn ojú kòkòrò ní dọ̀la mu ojú kòkòrò ìwọ tó ń mu ọtí tíṣẹ̀rẹ́ àni ò mu tá a dẹ̀ láwọn mọ̀ṣùlùbáàtì àwọn nǹkan mímu tó pọ̀ gan tó jẹ́ halal ó pọ̀ gan tó yẹ kó a lè mu tán ó rí i pé òòmù yẹn àfi kó sáà máa mu tìrìtìrì kó máa mu fọ́fọ́ kó máa mu fònàgà ò kó máa mu pẹlẹbẹ ojú kòkòrò ní dọ̀là o àwa tá a mú kí ló ṣe wá tí wọn náà bá fi ilẹ̀ ó lè fi ilẹ̀ náà sọ pé ojú kòkòrò yẹn náà ló bí wàhálà fún ìyàwó Hawau ìyàwó anabi Adam àti Adam àti anabi Adam náà alayhimas salatu wassalam nígbà tí wọ́n wà ní ọgbà àlìjánná oríṣiríṣi oúnjẹ rẹgẹdẹ oríṣiríṣi èso rẹ́gẹ́dẹ́ oríṣiríṣi àwọn nǹkan dúndùn dúndùn oríṣiríṣi àwọn nǹkan tó sara lóore ó pọ̀ nínú ọgbà àlùjànnà àlọ́ ni ó yá gbogbo ẹ̀kọ́ ọ̀tá ẹ̀ máa jẹ máa mọ ẹ̀ ní wàhálà kankan ṣùgbọ́n wala taqraba hadhihi shajara ṣùgbọ́n igi ẹyọ kan péré èso ẹyọ kan péré onìkan náà nìkan ẹ má débẹ̀ gbogbo ẹgbẹ̀rún lẹ́nu ẹgbẹ̀rún èso míì àtàwọn oúnjẹ míì ẹ máa jẹun lọ ni kò sí problem kankan fún yín Allah sọ fún anabi adam bẹ́ẹ̀ àti hawa igi kan péré èso kan péré ládùúrú mílíọ̀nsì èso tó wà ní ọgbà àlùjánnà làlọ́ òní kan mọ̀ débẹ̀ kí ló padà gbé wọn débẹ̀ ojú kòkòrò ojú kòkòrò ni ìyẹn ní Ibn Qayyim sọ pé ojú kòkòrò náà máa ń fà á tí èèyàn fi máa ń yapa àlọ́ tí èèyàn fi máa ń yapa níbi ó di kan méjì àbí ẹlẹ́ẹ̀kẹta òun náà ni alhassad alhassad kéta ẹ̀ bá ní kéta kẹ́ni má ní kèé ta ìfẹ́ jẹ́ kó tó mi ìfẹ́ jẹ́ kó dàbí tèmi mi ìfẹ́ jẹ́ kó ní tó mi mi ìfẹ́ kó dépò àwọn náà ń pè ní alhassad òun náà máa ń gbéyàn yapa lọ nǹkan kẹta nìyẹn mélòó mélòó èèyàn lónìí ti ń dẹ́ṣẹ̀ lónìí tẹ́ pé kèé ta ló gbèdà bẹ́ẹ̀ torí pé ẹnìkan wà ń pò ó dẹ̀ ń bínú sí wọ́n dẹ̀ ń bí ó lè pé kí ló tó fi bínú sí lágbájá wàláhì ò rí ìdí kankan ó dẹ̀ lọ ń gbẹlẹ́sẹ̀ pé kí ipò yẹn kó kúrò lọ́wọ́ ẹ̀ òun bínú sí torí pé àlọ́ ò ṣe owó fún òun bínú sí torí pé àlọ́ ò fún lọ́mọ ẹlòmíín lọlé olóògùn torí ẹ ẹlòmíín lọ ọ̀dọ̀ àwọn àfa èṣù torí ẹ tó lọ ń bẹ̀ wọ́n lọ́wọ́ ẹ̀ ipe lágbájá yìí ẹ̀ bá ń ba tiẹ̀ jẹ́ kò sí kankan tó ṣe fún ọba ju wípé o kàn ń ṣe kẹta rẹ̀ náà lọ́nà ni ìwọ ìyàwó nínú ilé torí pé wọ́n fẹ́ ìyàwó lé ọ sọ pé <clears throat> nǹkan tó sọ ọ́ di ọ̀daràn níwájú olúwa rẹ̀ náà ni pé kèé ta ipe àá wọ́n sì lè fẹ́ ìyàwó lé mi n ti ń gbé ọ dáràn yẹn kìí ta ni ìwọ ìyàwó tán fẹ́ léèyàn náà ìwọ náà sọ pé ìwọ náà ò fẹ́ báyàn lé kìí ta náà ní dààmú ẹ tí ọkọ bá wá dé lálẹ́ wò bó ṣe ń parọ́ mọ́ ìyáálé ẹ láti pé kó lè kórìíra rẹ̀ wò bí ìwọ ìyàwó náà ìwọ ìyáálé náà ṣe ń parọ́ mọ́ ìyàwó ẹ tọkọ ẹ bá dé ọwọ́ àṣẹ báyìí irọ́ dẹ ló dẹ ń pamọ́ sọ pé ẹ̀ṣẹ̀ tó ń dá yẹn kìí ta ló fà kìí ta ló fà kìí ta náà wà nínú nǹkan tí mo ń gbé yẹn dẹ́ṣẹ̀ ṣe pé òun ló fa kọ́bíl tẹ́ǹpé ní kọ́bílà ìkan nínú ọmọ ànábì adam alayhi salatu wassalam gbogbo yín náà lẹ́ẹ̀tì gbọ́tàn yẹn rí nígbà tí kọ́bíl àti habil ètò tálọ̀ ṣe fún wọn ni pé hawa ò ní jọ́nà lọ́hùn oyún gbogbo oyún tó ní báyìí ọmọ méjì méjì ló wà ń bẹ ọkùnrin kan obìnrin kan tó bá ti lóyún báyìí ọkùnrin kan obìnrin kan tó bá ti lóyún míì ọkùnrin kan obìnrin kan ni ìgbà tí ogun wọn dàgbà tí àlọ́ òfẹ́ sẹ́yìn pé àwọn náà ni ẹ̀dá àkọ́kọ́ tó wà lórí ilẹ̀ èèyàn àkọ́kọ́ tó wà lórí ilẹ̀ gbà tí gbogbo wọn wá dàgbà Allah wá ṣètò fún wọn wípé bẹ́ẹ̀ ṣe máa fẹ́ra yín ni pé ọkùnrin eléyìí kó máa fẹ́ obìnrin tó tẹ̀lé sẹ́yìn pé ọkùnrin obìnrin ọkùnrin obìnrin ọkùnrin kan obìnrin kan ni àwa òun bí àwọn méjèèjì ò gbọdọ̀ fẹ́ra wọn ọkùnrin eléyìí yóò fẹ́ obìnrin míì nínú ìbí míì obìnrin yẹn náà òun náà ó fẹ́ ọkùnrin eléyìí nínú bíbí mi ọkùnrin àti obìnrin tán jọ bíra wọn tó jẹ́ ìbejì àwọn ò gbọ́dọ̀ fẹ́ra wọn ètò tá lọ ṣe fún wọn nìyẹn òfin tá lọ fún wọn gbà yẹn nìyẹn wọ́n dẹ̀ ń bá a lọ bẹ́ẹ̀ ìgbà tó wá torí ọmọ kan nínú ọmọ ànábì adam tó ń pè ní kọ́bíl tẹ́ ń pè ní kọ́bílà kọ́bíl yẹn òun wá fẹ́ fẹ́ obìnrin títí ẹ̀ gangan gangan gangan tán jọ bí wọn papọ̀ tẹ̀ pé ìwọ ni gẹ́gẹ́ bí òfin tá lọ ṣe fún wọn gbà yẹn ó wá fẹ́ fẹ́ obìnrin tiẹ̀ gangan Habil tó jẹ́ kejì tẹ́ ń pè ní Habila ṣe ń pè ìyàwó tiẹ̀ ni torí pé Habila yẹn òun ló yẹ kó fẹ́ obìnrin ti Kọ́bílà Kọ́bílà wa takú pé rárá obìnrin tí tòun gangan tán jọ bí òun papọ̀ lòun fẹ́ fẹ́ ṣe ń pè ìyàwó Habila ni ó dẹ̀ jẹ́ báyẹn wàhálà wa dé nígbà tí wàhálà ó dé òun ló fà á tí Kọ́bíl tó fi lọ ṣekú pa Habila bó ṣe lọ pa nìyẹn kóun lè rí ìyàwó yẹn gangan fẹ́ ìyẹn là níbi wa muhammad sallallahu alaihi wa sallam ló fi sọ fún wa níbi hadith yìí pé awwalu man sanna al-qatl ànábì ní Kọ́bílà yẹn òun lé ní àkọ́kọ́ tọ́kọ́ pààyàn rí láyé kò sí ẹnì kankan tó pààyàn rí nínú ọmọ èdè yẹn òun ló pa Hábílà torí ìyàwó tàbí kẹta ló gbé débẹ̀ ànábì ní òun ní àkọ́kọ́ tọ́kọ́ tẹ̀jẹ̀ lẹ̀ nínú ọmọ èdè yẹn ànábì ní gbogbo ẹni tó bá jẹ́ pààyàn pààyàn láyé náà sìn tí ń pààyàn lọ́nà tí ò tọ́ ànábì ní kọ́bílà yẹn yóò máa ní commission nínú gbogbo ẹni tó náà bá tún pààyàn. limada li annahu awwalu man sanna fil qatl torí pé òun lẹni àkọ́kọ́ tọkọ stáàtì kọ́kọ́ pa ọmọ èdè yẹn gbogbo ẹni náà tó bá tún pààyàn lónìí olóṣèlú ló jẹ́ ni alágbára kan ló jẹ́ ni ẹnìkan ló jẹ́ ni tó ń pààyàn lọ́nà ẹ lọ́pàá ẹ lọ ẹ lọ finish ẹ ẹ lọ ṣe kinní kan ẹ lọ yìnbọn lu ẹ àbí oògùn náà ló ṣe sí ni po ẹ̀ṣẹ̀ tó níyẹn ẹ̀yin tó jọ̀gá rẹ̀ òun ni kọ́bílà òun lẹ́ni àkọ́kọ́ tó ń kọ́kọ́ pààyàn rí láyé òun náà máa ní commission bẹ́ẹ̀ kí ló gbé dẹ́ṣẹ̀ yẹn kéta yẹn ní Ibn Qayyim sọ yìí pé nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yẹn òun ni máa ń jẹ́ sábàbí téèyàn fi máa ń dẹ́ṣẹ̀ sí olúwa rẹ̀ tàbí sí ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ká jìnà sí ẹ̀ṣẹ̀ àwa tá a jẹ́ mùsùlùmí kò sí irọ́ nínú Islam bó sọ́ọ̀lì tó lọ kò sí ìgbà tí ń jẹ́ irọ́ súnà o ẹni tó bá sọ fún yín ó ń tàn yín ni kò sí ìgbà tí ń jẹ́ irọ́ súnà gbogbo irọ́ irọ́ ni gbogbo irọ́ irọ́ náà ni ní tó bá ti sọ tó yàtọ̀ sí bó ti ṣẹlẹ̀ irọ́ ni kò sí irọ́ súnà o kò sí ìgbà ń jẹ́ gbogbo olè olè náà ni báírò ló kéré jù tó bá mú báírò ní báírò láì gbàyànjá olè náà ni tó bá mú ẹyin ẹlẹ́yin bó ṣe kéré tó yẹn láì gbàyọ̀ǹda olè náà ni bó bá gbájú ẹ̀ olè náà ni ó fi láptọ́pù ló fi ń gbàyàn ni fóònù ló fi ń gbàyàn ni gọ́gù ló fi ń gbàyàn ni olè náà ni ìbọn ló fi ń gba dúkìá èèyàn ni ẹyẹ ọfà ló fi àdá ló fi ń gba dúkìá èèyàn ni olè náà ni zina ló ń ṣe ni olè ẹ̀ṣẹ̀ náà ni ànábì wa sallallahu alayhi wa sallam níbi hadith tó wà nínú musnad imam ahmed ẹlọ́kàmbẹ́ musnad imam ahmed rahimahullah ẹ lọ ka hadith number twenty two thousand eight hundred and eight twenty two thousand eight zero eight ẹ lọ ka mẹ anabi ní iyyakum wa muhaqqarati dhunub anabi ní ẹ ṣọ́ra ẹ̀yin tẹ́ jọmọ ìdéyàn ẹ ṣọ́ra fún àwọn ẹ̀ṣẹ̀ tẹ́ pé ẹ̀wọ̀n ẹ̀ṣẹ̀ téèyàn máa ń fojú di pé àìbẹ́ṣẹ̀ kékeré lè lè járe kò sí nǹkan kan ó kéré ànábì náà ẹ ṣọ́ra fún o wà muhakkọ̀rọ̀ ti dùnú fún àwọn ẹ̀ṣẹ̀ tẹ́ máa ń fojú di yẹn ànábì ní fa ìnàmà mẹ́sàlù muhakkọ̀rọ̀ ti dùnú ànábì ní àpèjúwe àwọn ẹ̀ṣẹ̀ tẹ́yìn máa ń fojú di yẹn pé kò tó nǹkan kò tó nǹkan kò tó nǹkan kò tó nǹkan tẹ́ ẹ dẹ̀ ń dẹ́ṣẹ̀ yẹn tẹ́ fi ń yapa aláwọ̀ tẹ́ fi ń yapa anábì yẹn anábì ní àpèjúwe rẹ̀ kakọ́ omi nazalu fi batni waadin anábì ní àpèjúwe rẹ̀ ó dà gẹ́gẹ́ bí àpèjúwe àwọn èèyàn kan wọ́n lọ sí ìlú kan àwọn èèyàn kan péréte ìgbà tí wọ́n lọ sí ìlú yẹn fàjà bi'udin wọ́n wá fẹ́ dáná eléyìí ìkan nínú wọn òun wá lọ mú gi ẹyọ kan wá wàjáhà dábì ọ̀dìn eléyìí náà òun náà mú gi ẹyọ kan wá eléyìí náà òun náà mú gi ẹyọ kan wá eléyìí náà òun náà mú gi ìdáná ẹyọ kan wá àníbi ni gbogbo wọn wá mú ẹyọ kọ̀ọ̀kan ẹyọ kọ̀ọ̀kan wá hátà àǹdọ̀jú khubzatahum títí tí oúnjẹ tí wọ́n fẹ́ ṣe títí tó dẹ̀ fi jìnnà gbogbo wọn dẹ̀ dá igi yẹn jọ lẹ́yọ kọ̀ọ̀kan ṣe ìpínpà tán mú wá lẹ́yọ kọ̀ọ̀kan yẹn igi ẹyọ kan igi ẹyọ kan kò tó nǹkan kò tó nǹkan àwọn igi yẹn náà wọ́n á papọ̀ náà fi ṣe igi tán fi dáná tí wọ́n sì fi so oúnjẹ wọn jiná ànábì ní àpèjúwe àwọn ẹ̀ṣẹ̀ tẹ́yìn fojú di tẹ́ ẹ bá ń dá kò tó nǹkan kò nǹkan kò nǹkan ó dẹ̀ ń páìlì jọ ó ń tààrọ̀ kámà ó ń gunra wọn ó ń gunra wọn tí ó fi di nílá tẹ́ bá padà síbi àdìsí àdìsí àbúrò rà kan náà ń bẹ ẹ lọ kà á ìyẹn wà nínú súnánù tìrìmídì kẹlẹ bá a máa burú ní tó wà níbi kéèyàn máa dẹ́ṣẹ̀ kéèyàn máa dẹ́ṣẹ̀ kéèyàn máa kùnlá kéèyàn máa bìkítà máa dẹ́ṣẹ̀ ẹ̀yin tẹ́ ń tajà gbowó rẹ̀ ṣé bó lé oyin tó fẹ́ tajà fún ẹni yẹn lọ́jà tó fẹ́ rà àbí kí ni wàhálà ẹ dẹ̀ mú nǹkan fake ẹ ta fún ní ìta original ẹ dẹ̀ gbowó original lọ́wọ́ ẹ̀ ẹ mú nǹkan tẹ́ mọ̀ pé kò lè last ẹ dẹ̀ parọ́ fún ká ah, kí ni bó ṣe wà yẹn three years guarantee ni ó dẹ̀ mọ̀ pé kò lè lò lóṣù kan tí ó fi páyì ó dẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ṣàlàyé fún eléyìí tiẹ̀ two naira ni ṣùgbọ́n original ni eléyìí tiẹ̀ òun tún pọwọ́ le kò tó eléyìí ṣùgbọ́n one naira lòun eléyìí tiẹ̀ òun ò jọ́ original délé àmọ́ fifty kọ́bọ̀ lòun èyí tó bá lágbára yóò rà á ọkàn rẹ ó balẹ̀ lórí owó tó bá gbà pé yes owó halal ni mo gbà o ò ní o ò ní lọ forí gbá ẹ̀ṣẹ̀ níbi nǹkan tó ṣe yẹn ìyẹn tẹ̀ ń tepo tẹ̀ ń ta nǹkan tó ní scale ó lóun fẹ́ repo five thousand tepo five thousand fún un kí ló tó ti yí mítà lọ́rùn ẹ ó kàn ṣó five thousand lójú aago lásán ni ẹ ti dọ́gbọ́n sí kò pé wàá wòye mílíọ̀nù èèyàn tó fi ṣe fún tó ti ṣe fún láyé wàá wọ àwọn ẹ̀ṣẹ̀ yẹn bó ṣe ń tààrọ̀ kámà bó ṣe ń kóra jọ bó ṣe ń kóra jọ bó ṣe ń kóra jọ ẹ wá gbọ́ hadith Abu Hurairah yìí tó wà nínú súnánù tìrìmídì ẹ lọ ka three thousand three hundred and thirty four three thousand three hundred and thirty four ẹ lọ ka nínú súnánù tìrìmídì àdìsọ àbúrò rárá ni sẹmọ tá a níbi sọ àníbi ni innal abda ìdá akhtaha khatiyatan nukitat fi qalbihi nukitat nukitatun sauda àníbi ni tí ọmọ èdè èèyàn kan tó bá dẹ́ṣẹ̀ kan báyìí ẹ̀ṣẹ̀ ẹyọ kan péré ló dá o ànábì ní àlọ́ wa pa àwọn màláìkà láṣẹ kí wọ́n lọ kán dọ́ọ̀tì dúdú black dot èkì kan dúdú kí wọ́n kan sínú ọkàn rẹ̀ ó kan sórí ọkàn rẹ̀ báyìí bàtà níbi wa ń bọ̀rọ̀ yẹn lọ àníbi ni wàá ní àádá tí bá tún dẹ́ṣẹ̀ yẹn lọ àbẹ́ṣẹ̀ míì náà zíìdà fi ha wọn ó tún kan dúdú mi síbẹ̀ tó bá tún di dẹ́ṣẹ̀ míì ó tún kan dúdú ibo náà ń kan sí orí ọkàn ni ọkàn rẹ̀ ibẹ̀ náà ń kan sí black dot yẹn wọ́n máa kàn síbẹ̀ wọ́n máa kàn síbẹ̀ àníbi ní tí bá ti wá ń dẹ́sẹ̀ dẹ́sẹ̀ dẹ́sẹ̀ yẹn gbogbo wà tó bá ti ń dẹ́sẹ̀ yẹn wọ́n máa kàn dúdú dúdú yẹn wọ́n máa kàn síbẹ̀ àníbi ní hàtà tààlù àlàkọ́lì títí tí gbogbo ọkàn rẹ̀ ó fi wá dúdú àbá ọkàn ẹlòmíì ti dúdú kò gbọ́ nǹkan kan mọ́ dáàtì òun ló ń àfẹ́ ìtì ẹ tó yẹ pé gbogbo wá àti tán ń ṣe kò ràn ọ́ mọ́ ọkàn ti dúdú ní tó lè ṣe tó lè mú ọkàn yẹn mọ́ padà òun ni kò túbá kò dẹ̀ padà kúrò níbi àwọn ẹ̀ṣẹ̀ yẹn tó wọ́n náà mọ̀ pé ọkàn yẹn ti dúdú wọ́n náà mọ̀ pé wá sí òràn ọmọ ààwẹ̀ tó ń gbà ìgbọ̀nsọ̀ nǹkan ò gbà tó bá ti gbà báyìí tó bá débi aago mọ́kànlá báyìí yáà máa dàbí pé gbogbo ibi ilé ayé ìwọ nìkan ní ń pa ìyìn tó fa ni pé ọkàn yẹn ti ní problem èyí sọ pé ìrùn ọ̀rọ̀ ọlọ́run mọ̀ láti kí ààwẹ̀ ọ̀rọ̀ ọlọ́run mọ̀ ẹ irọ́ ti pọ̀ ju ìjàmbá ti pọ̀ ju àbòsí ti pọ̀ ju ọkàn ti dúdú ló fa òun ló fún wọn problem sẹ́ni tọ́kàn yẹn bá ti lè dúdú iṣẹ́ ẹni kankan ò ní rọrùn lọ́rùn mọ́ ẹ mọ nǹkan tí ó máa ràn yẹn lọ́rùn ni iṣẹ́ ẹbí sàpèsì iná tó ń ṣe yẹn o ti fẹ́ fi ilẹ̀ tipẹ́ tọ̀ pé ò rí fi ilẹ̀ ẹ ọkàn yẹn ti dúdú ló fà á àníbì ló sọ bẹ́ẹ̀ mi kọ́ wọ́n máa kan dúdú dúdú dúdú dúdú síbẹ̀ títí tí gbogbo ọkàn ó fi dúdú tán tọ́kàn bá ti lè dúdú tán báyìí iṣẹ́ rẹ ò ní rọ̀ lọ́rùn mọ́ ẹ̀ṣẹ̀ nìkan ló kù tí ó máa rọ̀ lọ́rùn àníbì ni wàá wà rọ́ọ̀nù lẹ́dí dákàrà lọ́hùn fil Qur'an ànábì ní òun ní ọ̀rọ̀ tí Allah sọ nínú Qur'an tá lọ sọ pé kálá barọ́ọ̀nà ala kulubihim ma kanu yaksibun Allah ní ọ̀rọ̀ wọn ni Allah sọ nínú Qur'an níbi tá lọ ti sọ yìí pé kálá barọ́ọ̀nà ala kulubihim ma kanu yaksibun Allah ní ẹ̀ṣẹ̀ tí wọ́n ń dá ó ti bo ọkàn wọn ó ti bo ó ti fi dúdú ó ti fi bo ọkàn wọn látara ẹ̀ṣẹ̀ tí wọ́n ń dá àjẹpẹ kéèyàn máa dá ẹ̀ṣẹ̀ hmm? ẹ máa ń ba ọkàn yẹn jẹ́ ni ẹ máa ń dúdú ọkàn ni ó rí i pé tó bá jí láàárọ̀ tó bá fẹ́ kásùbà ó rí i pé kò rọ̀ ọ́ máa ti dìde mọ́ ah yóò wá dàbí pé wọ́n fi nǹkan kan dì ọ́ mọ́lẹ̀ títí tí wọ́n fi pèrún tán títí tí wọ́n fi kírun tán tí wọ́n fi ṣe gbogbo ẹ̀ tán wo ìsìláàmù yìí gan nira jàre ẹ tó jẹ́ kó o rí bẹ́ẹ̀ ni wípé ẹ̀ṣẹ̀ ti pọ̀ jù lọ́rùn ẹ̀ ìsìláàmù ò nira báwọn èèyàn ní í ṣe ìbáwọn yẹn ní ṣe ó rí i pé olówó lọ́wọ́ tó fi lè lọ sí hajj tó o bá ti ronú bẹ́ẹ̀ pé ah, lọ́dún tí èmi náà lọ sí hajj o ní owó kì í ṣe kó lówó o ẹ̀rí pé tó bá ti di pé táìmù yẹn ń tó báyìí ìrẹ̀wẹ̀sì yóò tún bá ọ yá owó ìgan tí máa tó fi kún bísínẹ́sì mi ẹ̀yin tó fà ní pé ọkàn yẹn ti ní problem ó ti dúdú àyàfi kó o lọ túbá kó o pa àwọn ìwà ẹ̀ṣẹ̀ tó wà lọ́wọ́ rẹ̀ tì bóyá tí ló ń mu ni bí zìnà ló ń ṣe ni bí ìjàmbá ló ń ṣe ni bí ìparọ́mọ́ni ló ń ṣe ni bí ọtí lòun mu ni bí òun bóra ni gbogbo àwọn ìwà jọ̀kànjọ̀kàn òsì tí àlọ́ òfin tẹ́tẹ́ lòun ta ni nǹkan tó fà á nìyẹn iṣẹ́ rẹ ò lè rọrùn fún ọmọ báyẹn torí pé ọkàn yẹn ti dúdú ó ti ní problem ó ti dúdú ó ti ní problem ìka tó kọ̀ sí ẹ̀ nìyẹn ní tó fà á nìyẹn ìkànnú àwọn sàbí sàbí àníbọ̀ Muhammad sallallahu alaihi wasallam wọ́n pe sàbí yẹn ní Abdullahi ibn Mas'ud abdullahi ibn mas'ud radiyallahu anhu òun lórúkọ sàbẹ̀ yẹn ó sọ̀rọ̀ kan ọ̀rọ̀ yẹn wà ní sahihul bukhari six thousand three hundred and eight six thousand three zero eight ẹ lọ wò ń bẹ abdullahi ibn mas'ud sọ yìí pé innal mu'min yàrá dunubahu ka annahu qa'idun tahta jabal yakhafu an yaqa'a alayhi wà iná fàájìr yàrá dùnú bahu kàdùbábí mọ̀rọ̀ àlà àǹfì mọ̀rọ̀ àlà àǹfì yìí abdullahi bin masoud ló sọ bẹ́ẹ̀ kí ni túmọ̀ ẹ̀ àníbi ni abdullahi bin masoud ó ní iná mọ̀mí ṣe rí ẹni tó bá jẹ́ mùsùlùmí olùgbàgbọ́ òdodo ẹ̀ṣẹ̀ tiẹ̀ kéré òun kì í dábẹ́ ó ń sá fún ẹ̀ṣẹ̀ tiẹ̀ kò sẹ́ni tí ò lẹ́ṣẹ̀ lọ́rùn o kò sí o ṣùgbọ́n mùmíní ó ń sá fún ẹ̀ṣẹ̀ kò ní fojú lẹ̀ kó máa dẹ́ṣẹ̀ tó bá dẹ́ṣẹ̀ yóò túbá kó bẹ́ẹ̀ kò ní débẹ̀ mọ́ abdullahi bin wa ni iṣẹ́ rí ẹni tó bá jẹ́ mùmíní ìyá rọ̀ dùnú bahu yóò máa rí ẹ̀ṣẹ̀ tó bá dá tó bá ṣe mistake tó dá ẹ̀ṣẹ̀ kan báyìí yóò rí ẹ̀ṣẹ̀ yẹn ka annahu qa'idun tahta jabal yakhafu an yaqa'a alayh yóò máa rí ẹ̀ṣẹ̀ yẹn gẹ́gẹ́ bíi pé òun wà lábẹ́ òkè kan òkè yẹn wá fẹ́ rélé òun mọ́lẹ̀ òkè yẹn fẹ́ jálé òun lórí bẹ́ẹ̀ ni mùmíní olùgbàgbọ́ òdodo ó sì máa rí ẹ̀ṣẹ̀ tó bá dá ẹ̀ṣẹ̀ báyìí yóò dàbí kó ti fẹ́ parẹ́ abdulayi bin mosud ní àpèjúwe mùmíní tó bá jẹ́ olùgbàgbọ́ òdodo tọkàn tí ò tí ì dúdú tóun bá ṣe mistake tó kó sínú ẹ̀ṣẹ̀ kan báyìí ẹ̀ṣẹ̀ ọ̀rọ̀ ni o ẹ̀ṣẹ̀ kinní kan ni o ẹ̀ṣẹ̀ ìṣesí kan ló dá ni o yóò ríra rẹ̀ bí ìgbà tó fẹ́ pé òun wà lábẹ́ àpáta àpáta yẹn wá fẹ́ wó lu òun mọ́lẹ̀ bẹ́ẹ̀ ni ó sì máa fojú rí ẹ̀ṣẹ̀ tó bá dá abdullahi bin masoud ó tẹ̀síwájú ó ní wa inna al-fajira ẹ̀ rí pò kí n tiẹ̀ ẹ̀ ń tẹ́pọ̀ òun yí nínú ẹ̀ṣẹ̀ ni òun múrira nínú ẹ̀ṣẹ̀ ń tiẹ̀ ni òun ò ka ẹ̀ṣẹ̀ sí má kò ka ẹ̀ṣẹ̀ sí má tiẹ̀ kò ká sí má báwo lòun sì máa fojú wo ẹ̀ṣẹ̀ tiẹ̀ ó ní yàrá dunubahu kadubabin marra ala anfi òun máa fojú wo ẹ̀ṣẹ̀ bí ìgbà tí eṣinṣin bá fò kọjá níwájú èèyàn fún eṣinṣin tiẹ̀ ti bá tiẹ̀ lọ bóun ó sì máa fojú rí ẹ̀ṣẹ̀ tóun bá dá nìyẹn ẹ kò sí nǹkan tán bá sọ fún gan yóò ní kò sí nǹkan aláforíjì ọlọ́run ẹ sọ́lọ́ náà lè yà ẹ òun padà túbá tó bá yá ọlọ́run náà ò lè jẹun yá ẹ ọkọ̀ tó bá pé kinní ìsìnbọn náà náà ló dá àwọn ọmọbìnrin yẹn ẹ àwọn ọmọbìnrin yẹn nǹkan pọn lágbára ẹ ọ̀daràn nìyẹn bóun ó sì máa wí nìyẹn torí pé yóò máa rí ẹ̀ṣẹ̀ bí ìgbà tí èsì sí fò kọjá wájú imú rẹ̀ ni téèyàn bá fẹ́ ṣe sìnà náà yẹn ò fẹ́ sí lóòótọ́ ṣùgbọ́n táwọn ọmọ yẹn ń pọ́n níta ń pọ́n ọjọ́ iwájú wọn yẹn lè kò sí bẹ́ẹ̀ òṣèlú ṣe bóun sì máa fojú wo ẹ̀ṣẹ̀ nìyẹn tọ́ bá sọ fún pé dúkìá òun dúkìá ló ń gbà yìí ó lè ló ń parọ́ mọ́ yẹn òun ṣe sìnà òun mutí ni kí ni ọlọ́run náà kọ́ ló dọ́tí ni tí ó bá fẹ́ ká mutí gírédó bóun sì máa fojú wo ẹ̀ṣẹ̀ nìyẹn ṣùgbọ́n olùgbàgbọ́ òdodo tó ní ìbẹ̀rù Allah òun máa rí ẹ̀ṣẹ̀ nígbà tó bóun ṣe máa rí ẹ̀ṣẹ̀ ń tiẹ̀ ni kálọ̀ kó jọ̀ kó foríjì wá o kó ní gbogbo ẹ̀ṣẹ̀ wá o kó fún wa lẹ́mìí tútù bá kó ṣe wá lẹ́ni re má ṣe wá lẹ́ni bí o àbí subhanahu wa ta'ala kó jọ̀ kó ṣàánú fẹ́ni kọ̀ọ̀kan wa subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Allahumma salli ala Muhammad. gbogbo mùsùlùmí òdodo lọkùnrin lóbìnrin níbi táyé dé dúró táwọn kan máa lọ́nà ẹ̀sìn àṣìlá ó léwu ẹ̀kọ́ lé ẹ̀kọ́ ìwé ẹ̀kọ́ kéwùtì tọ́ni lọ́nà tá a fi lówó lọ́ tá a fi sẹ̀sẹ̀ wọ àlùjáná onídẹ̀ra gbólóhùn yìí ní ilé ìwé Daru Salafia for Arabic and Islamic Studies Ìbàdàn Nàìjíríà ìrìnà wa létí pé ìgbaniwọlé sáìtù ẹ̀kọ́ tuntun ó tún lọ lọ́wọ́lọ́wọ́ o kí gbogbo òbí akẹgbẹ́ ó dè wọ̀ ìdùnnú alẹ́ yóò sì jẹ́ tòbí preliminary classes ìtìdáyà ìdádíyà sànáwíyà monday sí friday ńlẹ̀kọ́ gbígbà fún full time aago mẹ́jọ àárọ̀ sago kan àbọ̀sán saturday àti sunday ní fáwọn tó fẹ́ ṣe part time saturday àti sunday náà ni tàbí quran quran memorization class only aago mẹ́ta sí aago mẹ́fà àbọ̀rọ̀lẹ́ tàgbàtọ̀dọ́ tọkùnrin tóbìnrin ló wà fún níbẹ̀ o number seventeen ògúnláre láòyè road five masfala yana bikẹ́ street muslim ìbàdàn alábí àkóso olùdásílẹ̀ ustaz rasheed bun mustapha asalafi abubeji telephone zero zero eight five two three seven five seven seven whatsapp number zero eight one one zero six three nine three six six ǹdẹ lọ́gbẹ̀kọ́ mẹ́.